الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن بهز ابن حكيم عن أبيه عن جده قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ويل للذي يحدث بالحديث ليضحك, ليضحك ليضحك به القوم فيكذب ويل له ويل له بهز بن حكيم ọlọ́nkọba wa kẹ bá ti mọ àṣà dáadáa tá a bá lọ́dọ̀ àwọn àfáànù ó sì ní tòmọ́tà fi ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tí ẹ bá ti ṣe sọ̀hábíà nábì bá bá ṣàdúrà fún ọ kí wọ́n máa wí ọ̀hìnmáhùn náà rahimahu Allah ọlọ́kọ́ba wa kẹwọn ẹni ọba jẹ́ sọ abẹ́ ànábì áfíríkì ni radiyallahu anhu àṣà dáadáa yìí ẹ má jẹ́ àwọ̀ òye padà láti jọ tí Islam ti bẹ̀rẹ̀ ni wọ́n ti ṣe nù ẹ̀rí gbogbo àwọn àlùfáà wa káwá sọ àwọn náà lè radiyallahu anhu bá a ṣe ń gbọ́ lórí rédíò nǹkan kan nísìnyí ó kù káàtó. Eh, ànábì ti já mọ̀ pé nìkan ò lè fáwọn sọ̀hábì wọn sallallahu alaihi wasallam ànábì ní khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum eh, ipò ni ẹni ọlọ́run bá ti ṣe ọlá fún ẹja gbọ́lá fún eh, radiyallahu anhu tàlà máa wí fún ǹgbọ́ àwọn sọ̀hábì ànábì ni sallallahu alaihi wasallam ẹ̀rí gbogbo ẹni tí ẹ bá ti ṣe sọ abẹ́ àdúrà ní rahimahullah ọ̀nà àdúrà dáadáa rahimahullah lọ́nkọ́ kẹwọn àṣà dáadáa tá a bá ń lẹ́nu láti ayé àwọn sálàfù àwọn tó gbẹ̀yìn ànábì tó fi di gbogbo àtàwádà gbogbo ẹ̀pọ̀ yìí nìrògbòdì pé ogún ọdún o. kọ́dà mi ò sì máa gbọ́ ńlú mi ní nàìjíríà ilẹ̀ yorùbá yìí ọgbà àfáà nísìn ọdí ọlọ́wọ́ àánú ọdí ọlọ́wọ́ àánú àà ẹ̀jẹ̀ àfilẹ̀ fáwọn wo àwọn sọ̀hábì ànábì èyí tó ń kálukú náà ké o yóò yé ọ̀rọ̀ yìí tó le náà gbọ́ alimami nawawi rahimahullah káfí nǹkan wéra wọn kọ́ bá yé wa nínú tíra àwọn ńláńlá ni al alimami nawawi sọ ntọjọ báyìí ní àwọn àdúrà kan bẹ àwọn máa wí bàbá bẹ èyí ṣe pé ká wí ìtumọ̀ ni ọba mu àmọ́ ń gbòdì ṣe pé ni tí a máa wí fọ́nà ká wí filẹ̀ bẹ́ẹ̀ yọ àjùra wa lọ ìjàkadì kọ́ èmi mo pòwó irun o àmọ́ tí màmú náà wá wí bí náà tọjọ́ nù ọwọ́ a má pẹ̀lú ìwà ó ní ẹ máa wò ó nísìn bá a bá dákọ̀ ọlọ́run kí là máa wí a ní azza wàjálù Allahu azza wàjálù dà ọlọ́run ọba lọ́ba tó tóbi tó gbọ̀ngbọ́n ó léèyàn ọ̀gbọ́dọ̀ dáàpọ̀ àmẹ́gbọ̀ọ́ Muhammad nísìnyí sọlọ́lá ọ̀sọ́lá kọ́ àgbà nàbí náà tóbi lọ́dọ̀ wa kọ́ wa pé kọ́lá nàbí yù azza wa jalla ó dàbí ẹ̀rín ni àdìmọ́mù náà wá wí ní wà ń ká na azizan jẹ̀yìlá kọ́dà bá a dáwùtù ẹ̀ pa nàbí tóbi lóòótọ́ àmọ́ ń gbòdì de pé azza wa ọlọ́run là ń lò fún ni àgbọ̀dọ̀ tó lò fún ànábì ọlọ́run ìṣẹ̀gbẹ́ ànábì sọlọ́lá ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run ló dá ànábì sọlọ́lá ọ̀sẹ̀lẹ̀ ànábì ìṣẹ́gbẹ́ tiwa torí náà ẹ ẹrì bọ́rọ̀ hikima ni rọ̀bí ọlọ́hu anuhu ẹ̀jẹ̀ á máa lò bí wọ́n ti lò ń pilẹ̀ fáwọn sọ̀hábí ànábì pẹ̀lú gba àwọn àlùfáà látàrí ayé àwọn àlùfáà àná tó tún fi lu àwọn ti tòní lọ. ìmáàmù máàlìkì gbogbo ònú tíra bẹ́ẹ̀ bá gbọ́ tí wọ́n bá dáko ẹ̀ wọ́n ní rahimahullah ìmáàmù abu hanifa ìmáàmù ah, ahmed rahimahum allah ibẹ̀ náà ni ara ń tọ́ ya fèsì gbogbo ẹ̀yìn ah, àwọn ọmọ kéwútẹ̀ bá ń ké tíra gbogbo ìtẹ̀ torí tí wọ́n ẹ̀ ń bá nínú tíra pé àléhi salam ìṣe ọwọ́ àwọn ṣíà ni o ẹ̀ ń bá ń dákọ̀ yálà wa Fatima ẹ̀ ń bá pé àléha salam kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o ara àsáwọ̀ tó sáwọ̀ tíra ni o àwọn àlùfáà ti yanjú ẹ o ẹ ní bá ní ojú ọ̀rá pèlè kan gidi àfẹ̀yí táwọn tó tún tẹ̀ bá fi síbẹ̀ ọ̀rẹ́ lómi ó akọ́dọ̀ ń ka tíra kan jó ní ìtura àwọn àfa àwọn nǹkan àwọn tó kùn tẹ̀ ni wọ́n yí síbẹ̀ nígbà tí wọ́n ló ń tẹ̀ tí wọ́n fi ń tẹ̀ tíọ́ra ìlú tí wọ́n ti ń tẹ̀ tíọ́ra tó pọ̀ jù láyé ó ṣẹ̀ṣẹ̀ yí padà báyá ló ti tógun ọdún nísìn òun ní Lebanon àwọn ṣíà lọ́pọ̀ ní Lebanon gbogbo tíọ́ra tá a mọ̀ pé Beirut <laughs> Lebanon kankan àwọn ni wọ́n dá printing press ilẹ̀ tó pọ̀ ẹnìkan sì báwọn jà sí pé bẹ́ẹ̀ ń tẹ̀ tíọ́ra yìí fi ń pawó yìí àmọ́ wọ́n ń ju ìròrí ìwọ̀n bọ̀ gẹ́gẹ́ bí a ti wí gbogbo àwọn sọ̀hábì ànábì àdúrà wo la máa ṣe fún wọn radiyallahu anhu ẹ̀rí ká wá ya tàbí sọ́tọ̀ pálí la máa wá pé alayhi salam àwọn ànábì ọlọ́run ní alayhi assalam òdìjẹ́nu àwọn ànábì ọlọ́run àwọn ni wọ́n ní kíni bàbá dáàkọ̀ ànábì Musa àní alayhi salam bàbá dáàkọ̀ ànábì Isa àti alayhi anabi ibrahim aleyhi salam anabi wa muhammad sallallahu aleyhi wa sallam kìí ṣe haramu kápá anabi ibrahim sallallahu aleyhi wa sallam àmọ́ àwọn afáàjì oyé wa pé a ah, ọlá àtànàbì wọn sílẹ̀ fún lòfìjọ jẹ́ pé bẹ́ẹ̀ bá ń gbọ́ kí lẹ́ẹ̀ mọ̀ gbọ́ tí wọ́n da kan bá da kan àwọn àtẹ́bí ọlọ́run tó kù kí ni wọ́n wù wọn bá ní alayhi salam àwọn ní alayhi salatu wa salam àmọ́ bọ́ bá di sallallahu alayhi ọ̀sàdà ẹ̀ ti mọ̀ pé ta ni wọ́n ń wí anabuwa muhammad sallallahu alaihi wa sallam bó ti jẹ́nu òun náà ni a fi ní ẹ̀rí àwọn àlùfáà wa náà rahimahum allah àwọn sọ̀hábí ànábì ní rọ̀bí ọlọ́hu ànàhùn ọmọṣàbà kẹ gbogbo wọn o. báàzù ibn hakim olóhùn yìí ṣe sọ̀hábí torí pé ọgbà hadith yìí wá látọ̀dọ̀ bàbá rẹ̀ an àbí yí an jáde yí àmọ́ ráwọn àdìsí kọ̀ọ̀kan báwọn ẹnìkan pé àdìsí tí mo fẹ́ wí fún yìí o bàbá mi ló wí o bàbá mi náà gbà lọ́dọ̀ bàbá bàbá mi ni o ọjọ́ pé bàbá bàbá àwọn ni sọ̀hábì ànábì an bin hakimi an àbí yí an jáde yí báhàzì bin hakimi ni mo gbọ́ lẹ́nu bàbá mi bàbá mi náà gbọ́ lẹ́nu grandfada mi grandfada àwọn ní sọ̀hábí ànábì ọ̀bí ọlọ́ọ̀hún àná. ọláwọn àdéhìí díẹ̀ díẹ̀ láàmú àgbà bẹ́ẹ̀ inú èyí tó tún rí bẹ́ẹ̀ ọgbàdúmọ̀ tó lè lọ òun ni amúr ibn shu'aib òun ni amúr ibn shu'aib an àbíyí an jaddi amúr ibn shu'aib ni mo gbọ́ lẹ́nu bàbá mi o bàbá mi náà gbọ́ lẹ́nu grandfather tiẹ̀ amúlùbọ ìṣòwò ìgbò fóun bá ní àjáde òun sọ pé grandfada tòun àwọn àlùfáà ṣe wádìí débẹ̀ pé gbogbo gbàdá amúlùbọ ìṣòwò ìgbò bá ní àbíyì àjáde yìí ayé àjáde àbíyì grandfada àjẹgbé léèbó àwọn pè ní kíni great grandfather òun ni amúlùbọ ìṣòwò ìgbò radiyallahu. عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما gbogbo àwọn eléyìí tá n kọ́ nù mùsọ̀lá olùhàdìsì olómù olùhàdìsì nù o ẹ̀bá máa ṣe táwọn àlùfáà ń ṣe o torí pé níbi àdìsù amẹ́rù bó ń sọ àìbò yìí wọ́n ní tó bá fi jẹ́ pé grandfada amúrì ní ń wí àdìsù nílẹ̀ tó fi ṣe pé àbí àjáde yìí amúrù ní bàbá àwọn wí ọgbà lọ́dọ̀ grandfada àwọn wọn ní grandfada amúre ṣe sàhábì àmọ́ great grandfather rẹ̀ ní kíni òun ní sàhábì àdéhìsì sẹ́ni tí ì bá sì kí ṣe sàhábì ànábì bá ń pa ànábì yìí àdéhìsì tọ́lẹ̀ torí kò sójú ẹ̀ ẹni tí ì bá ṣe sàhábì ànábì tí ń bá ń pẹ́ kọ́ọ́lá nàbí yú sọlọ́lọ́ òun ni wọ́n ń pè ní mọ̀ńkọ́tẹ̀ àbí mọ́rúsàlì yáa àdéhùn yìí nǹkan kan ti sọnù ń bẹ o nítorí lánàbí wí yóò sojú rẹ o tá ń wí fọ gba àwọn ìmọ̀ ìjìnlẹ̀ táwọn àlùfáà àkójọ sínú tó ń pè ní science of hadith nù wọn kò mọ sàfihàn lẹ́sàn dáadáa o àmì ajáwọ̀ ọmọ gbogbo eléyìí o àwọn àlùfáà tó gbìyànjú lórí ìmọ̀ yìí ọ̀nà mọ́ta kẹwọn o tọ́ ọlọ́nkàn ni a yà lọ bẹ̀rù ìgbà tá a wà ń kíláàsì lẹ́yìn oníṣẹ́ káwá padà sí ti mọ́sálásí. عن بعض بن حكيم عن أبيه عن جده báàzì bin hakimi ní mo gbọ́ tí bàbá mi sọ bàbá mi náà gbọ́ lọ́dọ̀ grandfather mi ó ní sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul ni mo gbọ́ tó di sí ọlọ́run yàtọ̀ lọ́lọ́run ọmọ bá ṣe ń sọ báyìí pé wailun lilladhi yuhaddithu bil hadithi li yudhhiqa bihi al-qawm ègbé àwọn àlùfáà ní wailu ìyanu ná ọlẹ ọgbọn kan nù ná ní jẹbẹ kòtò kan nù ná ìyá ńláńlá kọ́mọ bàtà ni gbogbo ẹni tí ń sọ ọ̀rọ̀ kan tó fẹ́ fi pa àwọn èèyàn lẹ́rìn-ín ni wọ́n ń torí ẹ̀ parọ́ ànábì ló wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ó ti dẹ ọgbẹ̀lẹ́gbẹ̀rún ọdún tó ti sọ kalẹ̀ o ègbé ègbé kọ́ máa bá ta ni ẹni tó ti torí ipò ń fẹ́ pàwọn èèyàn lẹ́rìn-ín ni wọ́n á ń hun irọ́ wọ́n ayé lónìí kọ́lá wọn ń fowó pè wọ́n skit maker content creator ah orógbó lọ́dọ̀ ọlọ́run ìwọ́n tó bá jọ́ máa mùsùlùmí tó lọ́nà tó fi ń jẹun ní lọ́wọ́ àmì ìṣe o tó lè kó bá yàn ládọ̀ lọ́dọ̀ ọlọ́run ni o bọ́yọ̀ gbádìí sì yóyó o ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọn náà ẹ ké fún wọn bí wọn bá gbọ́ o content creation gbọ́dọ̀ débi ọmọ ọ̀hún irọ́ o lọ́wọ́ àwọn yóò tó mọ́ra wọn ó lè pé gbà tó ń dé bọ́sọ̀ ẹnìkan wá pé kìnnìkan wá bá bàbá kan gbogbo ẹ̀ náà lórí kíni kọ́sá pa àwọn èèyàn ní lẹ́rìn àṣewọ́ ìlú ànábì lè gbé kọ́ máa bá gbogbo ẹni tí ń sọ̀rọ̀ báwọn èèyàn torí kọ́ba lè pa wọ́n lẹ́rìn fàyà kìzìbù ni wọ́n ń parọ́ ni wọ́n ń parọ́ wáyìlú lahu ẹ̀mẹ́ta lànàbì ègbé kó tún máa bá wáyìlú lahu ègbé kó tún máa bá ọlọ́mọdé àtòrí ń tá a jẹ ní ọba yá àtàlùkìyàmà rẹ̀ jẹ́ o obìnrin dandan nígbà tí yà á tètè kọ́ọ̀bù ẹ̀ wọ́n ti bá a débi pé wọ́n ń ṣe wọ́n ń ṣe content creation mọ́sálásí ni wọ́n fi mọ́sálásí create content wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn create content ọ̀wọ̀ jàlàbí àrùn ọ̀rọ̀ kan báyìí ó lè wá irun irun ewúrẹ́ kan lè mọ́ ẹ̀kẹ́ rẹ̀ ń ṣe content creation ọ̀jẹ̀ ìyá lọ́dọ̀ ọlọ́run àbí bàbá jáwọ́ mẹ́wọ́ wọn àwọn bá alukoran ní kọ́ńtẹ́ǹtì gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbínú ọlọ́run ni o ìlú tó bá gbàrú ẹ̀ láyé gbèsè ẹ̀ bá dé kó wa náà ní bọ́ mbẹ́ o dáwọ èyí ọtí wa kó mbẹ́ òun ní kí a wí fáwọn èèyàn tí ń ṣe é pé áá ṣe ń ṣe yé ọ̀dà o ayé ọtí wa lọ wọn bá gbọ́ lórí ara wọn ni wọn bá gbà ẹni wọn bá sì lágbára kó stọ́ọ̀pù wọn stọ́ọ̀pù wọn ẹbí ni máa ń ra àmì mọ̀nkárọ̀ fálíọ̀gà yẹ́rù bìyàjì ẹni tí ọba lágbára àti stọọpù wọn dé wọn ní àásọwọ ló fún wọn lówó dátà ní rákàkàtà táwọn máa sá kọlù nínú ẹ bá kìlọ̀ fún wọn pé ẹ má gbé ohun dáhùn ìhùn àṣẹ fún àwọn lówó dátà ní onídìí afọ lówó dáta tó sàn tí ó tún ayé rẹ àtàlùkì àmọ bàbá wa jẹ pàṣà náà lọ́yà tó pé tó fún un lówó dáta ẹ̀ ó kù ànábì ní sọlọ sọlọ fa yẹsà jẹ fábílì sáàni yìí fàílámíẹ́sà jẹ́ fábì kọ́lì yìí èyí tó kéré ni pé fọkàn rẹ kọ́ ọkàn rẹ kọ́ lòfin ní ṣíà rẹ ẹni tí ń ṣíà nǹkan ọkàn rẹ ọ̀kọ́ ọba rí irú rádaràda yìí wọ́n má tún bá wọn ṣíà rẹ mọ́ ọba ṣíà rẹ wọn náà pín mẹ́wọ́ ẹni ọba lágbára pé ẹ gbọ́dọ̀ ṣíà kínní wọn mọ́ ọ gbọ́dọ̀ ẹni tí ọba lágbára yìí ń ọ sọ pé á ọlọ́run ọ̀fẹ́ ń tẹ̀sí yìí o ẹ máa bá wàdà débi ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa parọ́ nítorí pé ẹ fẹ́ pa àwọn èèyàn ní ẹ̀rín wòtọ́ ọba wa lágbára méjèèjì ọgbọ́dọ̀ lágbára kọ́ mọ́ fi ṣí àrà kọ́ mọ́ fi dáta tiẹ̀ fóònù tiẹ̀ ṣí àrẹ ọgbọ́dọ̀ lágbára káwọn ọba rí lórí fóònù àwọn ọmọ rẹ ọsọ fún ọgbẹ́ gbọ́dọ̀ tó rú nǹkan báwọn lórí fóònù yìí mọ́ torí gbogbo ẹ̀ náà lèyìn olóhùn ọ̀lágbára o ọmọdé ń gbowó oúnjẹ lọ́wọ́ rẹ̀ ọ̀lágbára lórí ẹ̀ o. akhrajahu Abu Dawud wa Tirmidhi Abu Dawud àti Tirmidhi lọ́gbà àdéhìsì ńláńlá yìí wá. àná Abi Hurairah radiyallahu anhu Abu Hurairah ọ̀gá wa àgbà bá a sáré kún yọnu fún gba àwọn sọ̀hájà nàbùwà Muhammad sallallahu alaihi wasallam. òun náà ní lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà ni o. àwọn tó gbọ́ tà nẹ́bi sẹ́gbàgbé tọ́píìkì tá à ń kà lọ́wọ́ àwọn táwọn èèyàn ọ̀mà lọ́rùn ẹ pọ̀ rọ́rọ́ gbogbo ìta ń wí nísìnyí ẹlòmíràn ọ̀mà lọ́rùn ta oyè yìí náà tún dá ní ọ̀dà o tànà o sì ń kankan tó fẹ́ fún ọmọ òní wàá gbà ní ọlọ́run yọ sí ìyá yìí tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ tó fẹ́ fún ọmọ tó ní wàá gbà bíbẹ̀ tòní yìí ẹni tí ń pa àwọn èèyàn lẹ́rìn ni wọ́n á ń torí ẹ̀ pa ìrọ̀ òmíì tó ń labú òrera fẹ́ wí ní tí àwọn èèyàn mọ̀ sí nǹkan kan ó sì tóbi tóbi lọ́dọ̀ ọlọ́run. Abu Hurairah alánàbì sallallahu alaihi wasallam ní kafa bil mar'i kadhiba an yuhaddisa bi kulli ma sami'a ó tó kéèyàn ó fi dòkúrọ́ ó ti pàtó ìjọ ọ̀gbọ́n ni ò ní wí àfẹnjẹ ọgbọ ni ò ní ṣe kí ni ni ò ní wí kì í ṣe gbogbo nǹkan náà lèèyàn máa wí téèyàn bá ti jẹ́ pé àfa ìgbọ́ la wí ìhọ́ padà jáde lẹ́nu ẹ̀ òyì kì í ṣe gbogbo nǹkan ọgbọ́ lóòótọ́ nígbà tí wò ó sì ní tó fi ń yẹ wò tó fi ń wọ̀ wò kò sí ká gbélé yá àbí amọ̀wélé gbogbo wọn tó ń ṣí àárọ̀ lórí WhatsApp tó wà kọ́ sílẹ̀ rẹ̀ pé copy it copy it èdè tí wọ́n copy gbogbo nǹkan sọ̀rọ̀ lómi ẹ̀ tún máa tan rẹ̀ gá mo ti kọ́ síbẹ̀ pé mo kọ́pì rẹ̀ ọ gbọ́dọ̀ máa ń tó ń ṣe kíni ọ̀ ń kọ́pì ànábì ní ó tó ó tó ń téèyàn bí dòkù ọlọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn mo gba àbí tí àwọn bá gbọ́ làwọn ní wíwá kìí ṣe gbogbo nǹkan tá a bá gbọ́ òun náà là máa ṣe kíni ìlà máa wí àwọ̀ èwo ní dáfìtì náà lẹ́ẹ̀ àti sọ ọ́ nínú dárúsù náà láìpẹ́ yìí kódà fún wa àti ọ̀gbọ́dọ̀ máa wí gbogbo nǹkan èdè gbogbo nǹkan téèyàn bá kẹ́nu tíọ́rà náà ni ọkàn máa jùlẹ̀ ọ̀bẹ kọ̀ọ̀kẹ́ wù mú gbọ́dọ̀ máa wo circumstances gbọ́dọ̀ máa wo bó láti gbé kalẹ̀ tàbí ni ó tó kí wọ́n yẹ èèyàn ló kù ọ́ kéèyàn ẹ̀dùn kù ọ́ àyò hadith àbí kulli ma sami'a pẹ̀lú gbogbo ń bá gbọ́ náà ni wọ́n máa wí gbogbo ń tọ́ba ti dórí wọ́sàpù rẹ̀ náà ni ọmọ ẹ ṣíà èèyàn dòkòrò ń bẹ̀ wọ́n akhrajahu Muslim alimami Muslim ló gbà wá o àná àbí Mas'udin àbí ìfẹ́lẹ́ kẹta lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ iná ni o táwọn èèyàn kà kún irọ́ ńlá tì ní lọ́dọ̀ ọlọ́run irọ́ ni o Abu Mas'ud radiyallahu anhu. ká lọ nu àdéhùn ní mùsọ́láwùl àdéhùn níbi na yóò ná ẹ rí i pé ìtẹ́ ẹ máa gbọ́ púpọ̀ ní ibnu Mas'ud ọmọ Mas'ud bẹ́ẹ̀ eléyìí kí ni Abu Mas'ud gbogbo náà ní bẹ́ẹ̀ ní àwọn o yàtọ̀ fún kí bàbá tiẹ̀ ní Mas'ud ẹ̀rí léyìí òun ló gbí mọ́tò sọ ní Mas'ud Abu Mas'ud ó kọ́ tiẹ̀ ní Uqba ibn Amr radiyallahu anhu Uqba ibn Amr Abu Mas'ud ọ̀hábẹ́ ànábì làwọn méjèèjì o a sì ti sọ fúnra wa ń jò ní pé Mas'udu òun ní ń bẹ ó kọ̀ ọ̀pìlẹ̀ ní o ká má sọ gbogbo masudi di mashuhud mashuhud tààrí lọ́pọ̀lọpọ̀ nǹkan lónìí nù ẹ̀rí ìtọ́gbàdúmọ̀ jù lójú ayé ànábì gan ni kí ni mas'ud àpé ẹ bá ní mashuhudu lòun kò burú àmì ẹ má pa mas'udi rẹ lárí abu mas'ud ebínú mas'ud torí náà abu mas'ud radiyallahu anhu ó ní. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنا مبغوط جيسي الله إكيات الله ما بأس بي بئس مطية الرجل زعمه بئس مطية الرجل زعم ó burú ní nǹkan téèyàn máa fi ṣe àtẹ̀gùn tí wọ́n máa lo accept kó ṣe pé gbogbo ohun tí wọ́n bá gbé kalẹ̀ záàmù wọ́n ní wọ́n ní nìyí nínú tó burú téèyàn máa fi sàtẹ̀gùn lọ bí nǹkan bí ọba sọ̀rọ̀ bí ọba fi nǹkan jẹ́ bí ọba ká wọ́n ní mi o wọ́n lé lẹ̀ mo kó o ànábì ló burú kọ́ máa kó o wà ń tọ́ máa fi jọ ọ̀rọ̀ wo tó máa wí fáwọn èèyàn o èsì gbogbo ń ta bá gbọ́ náà láàmú broadcast o. èrú ẹ̀ lè mo ní ẹnìkan wà kọ irọ́ yọ wà kọ kọ́pì sísàlẹ̀ rẹ̀ èdè tí wọ́n kọ́pì irọ́ ànábì ní ó burú o kó ṣe pé ọ̀rọ̀ tẹ̀yàn tayọ kínni záàmù àwọn níní o wọ́n níní o ìjọba dọ̀ lójú ni ọmọ wí èèyàn o tó wọ àwọn ẹ̀kọ́ ta kọ́ láàárọ̀ fún bá ní gbogbo orú àwọn ẹ̀kọ́ báyìí ayé ọ̀dà ǹjẹ́ àwa mùsùlùmí sì pọ̀ nílùú wa yìí báwa mùsùlùmí bá ti dá ayọ̀ dá ntí jẹ́ ká yóò burú náà ní báwọn tí ọ̀dà bá pọ̀ jù àwọn tí ọ̀dà lọ tọ́lọ̀ máa jẹ́ láwọn tó dán pọ̀ àwọn aláìda náà ní wọ́n tiẹ̀ tí ìtọ́wọ́ ọmọ wọn bọ́ sọ́wọ́n ò ní lè wú gbangba mọ́ ẹ̀rọ máa bà wọ́n náà torí náà ẹ̀dá kan gbọ̀ntà yìí ọlọ́njẹ́ alẹ́ lò bẹ́ẹ̀ ni ọ̀làwà láyé àti lálùkìyàmà. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم